إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوك فون ألوبا أطر الصلاة فون أبو محمد صلى الله عليه وسلم أتما تسواج لري دلك ولتن القرآن الكريم لتن سورة الإسراء آية 104 أعوذ بالله من الشيطان الرجيم وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا اللهم الله سبحانه وتعالى أني وكلنا من بعد لبني إسرائيل اسكنوا الأرض أصفوا أو ما إسرائيل لن بقبو إشلي ويي tí ọlọ́mọba subhanahu wa fìràáhùn àti àwọn èèyàn rẹ̀ tó pa wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe kọ́ńkọ́ tíyàn tán ṣe gbéraga tán jọra wọn lójú sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́niwọ̀ kúlnà min bá àdíhì libà ní israel àwọn ọmọ israeli tó ṣe pé wọ́n gbà fún ọlọ́run ọba tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run ní wá gbà wọ́n láàyè àníkàn máa gbé orí ilẹ̀ eléyìí ló fà á tó fi jẹ́ pé àwọn ọmọ israeli wọ́n fọ́n kákàkiri lórí ilẹ̀ tí ọlọ́mọba subhana wa ta'ala gbà wọ́n láyìí ọlọ́mọba subhana wa ta'ala ó ṣe igbé ìlú sham ó ṣe nírọ̀rùn fún wọn kó tó di pé àwọn náà padà wá kọtí kún sí ọ̀rọ̀ ọlọ́mọba subhana wa ta'ala ìṣe ọlọ́mọba dẹ̀ wípé tí àwọn èèyàn bá ṣe kọ́ńkọ́ tí yán sí àbí wọ́n ṣe ìjọrẹ ní lójú sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba òkọ̀ láti lè fi ọ̀tá rẹ̀ fi dí pẹ̀lú wọn eléyìí náà ni tó padà ṣẹlẹ̀ sí àwọn ọmọ israeli gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ti ṣe sílẹ̀ sẹ́yìn ní ìbẹ̀rẹ̀ sóra yìí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní a ní kí àwọn ọmọ israeli kí ọmọ gbé orí ilẹ̀ fàìdájá àwọ̀dùl àkírọ̀ ọlọ́nígbà tí àdéhùn tí ó jẹ́ àdéhùn gbẹ̀yìn tó bá dé jí ìnàbí kùn la fífà àákò gbogbo ìjọ sójú kẹ̀nà àwọn àfá wọ́n ní àlàyé eléyìí òun náà ni pé àsìkò kan bẹ àbí àsìkò kan bọ̀ wá tí àwọn ọmọ israeli ti gbogbo ó padà kójọ sójú kẹ̀nà tí ìjẹníyà ọlọ́run ọba yóò lè fi tọ́ sí wọn gbogbo ó padà kójọ sí ààyè tí wọ́n kójọ sí lónìí eléyìí a lè jẹ́ kí gbogbo àwọn ìkọjá àlà tí wọ́n ń ṣe ọlọ́wọ́n bó yóò lè dọ̀ ọ̀tá sí wọn ta ni ó jẹ́ ọ̀tá náà òun náà ni àwọn ìjọ mùsùlùmí tó ṣe pé ọlọ́wọ́n bá subhana wa ta'ala tí ó fi jẹ wọ́n níyà ṣùgbọ́n ní àsìkò táwà yìí àwọn ìjọ mùsùlùmí náà àwọn náà ò tí ìdúró lórí nǹkan tó ṣe pé ọlọ́wọ́n bá subhana wa ta'ala tó fẹ́ kan dúró lé lórí so bí ọlọ́wọ́n bá ṣe díl pẹ̀lú àwọn ọmọ israeli tó fi àwọn ọba bíi titus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi dí pẹ̀lú wọn náà ni ó tún padà dí pẹ̀lú wọn pẹ̀lú àwọn ìjọ mùsùlùmí ṣùgbọ́n síwájú àsìkò yẹn àwọn ìjọ mùsùlùmí náà wọn dúó déédéé lórí tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó pa wọ́n láṣẹ súnà ọlọ́wọ́n ọba dẹ̀ wípé ọlọ́wọ́ bá subhana wa ta'ala ni wa kàdáàlì kanu wàlì báàdọ̀ zọ́ọ̀lìmí na báàdọ̀ bímá kanu yẹ̀síbùn ọlọ́ni àwọn tó bá ń ṣe àbòsí a ma fi wọ́n jẹra wọn níyà ni látara iṣẹ́ tó bá ń ṣe eléyìí lára àwọn kẹta ti ṣàyẹ lọ́pọ̀lọpọ̀ ni bí àwọn aráàlú bá gbádùn tí wọ́n dúó lórí tí ọlọ́wọ́ bá fẹ́ tó ń ṣe àbòsí fúnra wọn wọn lè ní olórí tí ó láàánú wọn lójú irú olórí tí ó dúó lórí táwọn náà dúó òun náà ni tọ́lọ́wọ́ba subhana wa ta'ala ni ó ma fún wọn eléyìí súnà ọlọ́wọ́ba lórí ilẹ̀ ni ṣùgbọ́n káwọ́ pé àwọn èèyàn kan wọ́n dúó déédé wọ́n tẹ̀ láṣẹ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba subhana wa ta'ala ó wá fi èèyàn burúkú ṣe lórí fún wọn eléyìí ò ń ṣe nǹkan tó kọ́mọ̀ rárá bá a bá ti rí àwọn èèyàn tó ṣe pé irú olórí tí ọlọ́run ọba fún wọn náà ni wọ́n dìsáàbù torí pé súnú ọlọ́run ọba lórí ilẹ̀ òun ni pé wà kàdálíkà ni wọ́n lè bá àdọ́dọ́ lèmi náà bá àdọ̀ àwọn alábòsí a mọ̀ fi wọ́n jọ̀gá ara wọn a mọ̀ fi wọ́n ṣe olórí ara wọn a mọ̀ dẹ wọ́n síra wọn bí máa kanu yẹ̀sìbóòrù pẹ̀lú nǹkan tó ṣe pé wọ́n ṣe níṣẹ́ àsìkò tí àwọn mùsùlùmí bá dúó déédéé àti lè kọ́ńkà àwọn israeli eléyìí ó jẹ́ nǹkan tí ó rọrùn ṣùgbọ́n tí àwọn mùsùlùmí ò bá dúró déédéé irú nǹkan tá náà ni a rí torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala náà ti ṣe fún àwọn ọmọ israẹli ní àmọye ìgbà tó ṣe wípé ọlọ́wọ́n bá ní kí àwọn ọ̀tá kan jẹ wọ́n látara páwọn náà kọ̀ tí ikú sí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá ti wá di wípé àwọn èèyàn kọ̀ tí ikú sí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tí a yí àwọn àmì iná tó kọ́ ti kú sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bó wà ní ká máa fi àjẹra wọn látàrí eléyìí so ẹni tó bá ní wẹ́pọ̀n jù àbó lágbára jù ni ó borí nú àwọn méjèèjì torí pé kí ni ìkíní kejì wọn náà ni wọ́n kọ́ ti kú sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ni wọ́n àdẹ̀ ní ìkàkùn fún ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bí hakki anzalnahu alkur'ani ta sọ̀kalẹ̀ fún muhammad sallallahu alaihi wasallam a sọ̀kalẹ̀ pẹ̀lú òdodo ni kò sí ọwọ́ bàjẹ́ ń bẹ́ trú jibril tó gbà dọ́dọ̀ rẹ jibril ò ń ṣe ni tí dàdà parọ́ mọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò fi kún kò yọ kúrò ń bẹ́ wọ́bi haki anzalnahu pẹ̀lú òdodo làwọn ọlọ́run ọba fi sọ kalẹ̀ wọ́bi haki nazal ìgbà tí ó dẹ̀ sọ kalẹ̀ dọ́dọ̀ rẹ náà pẹ̀lú òdodo ni kò sí àdínkù kankan bẹ́ẹ̀ ni kò sí àfikún kankan bẹ́ẹ̀ وما أرسلناك إلا مبشرا ونذيرا ọlọ́ni rẹ̀ muhammad sallallahu alaihi wasallam àwọlọ́wọ́ ọba ò gbé ẹ dìde bẹ́ẹ̀ láàrin níṣẹ́ kankan ju pé kò jẹ́ mubashiran ẹni tí ó mọ̀ fún ní ìròdùnú gbogbo àwọn tán bá dúró ti ọ̀rọ̀ lọ́wọ́ ọba wọnà rírọ kò lè jẹ́ni tí ó mọ̀ kìlọ̀ ìyà fún gbogbo àwọn tán bá kọ̀ tí kún sí ọ̀rọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala iṣẹ́ tí àwọn ànábì ọlọ́wọ́ bá wá ṣe nìyí ipa pé gbogbo ẹni tí ó bá fi lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ yóò rí ọnú ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ yóò rí gbádùn lọ́dọ̀ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba subhana wa ta ló fi aljanna ta lọ rẹ ẹni tó bá dẹ̀ kọ tí ikú sí ọ̀rọ̀ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ìyà ni ó jẹ titi ẹ̀ níwájú ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ iná ni ó jẹ titi ẹ̀ níwájú ọlọ́run ọba gbogbo àwọn anábì ọlọ́run ọba pátá ìṣẹ̀tàn jẹ́ fún àwọn èèyàn náà lílé mubashiranu wa nadhira ẹni tí ó mọ fún àwọn èèyàn tán bá tẹ̀lé tí ó mọ fún wọn ní ròdùnú àwọn tán bá dẹ̀ kọ ti kú sí wọn wọn ó máa ṣe ìkìlọ̀ ya fún wọn òun ló jẹ́ pé anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ọlọ́wọ́ bá gbé dìde ní òjíṣẹ́ ó pe àwọn ará mẹ́kà jọ gbogbo wọn kó jọ ó ní ẹ̀yìn ará mẹ́kà tí bá ń sọ fún yín wípé àwọn èèyàn kan bẹ nínú fálì yìí tó ṣe pọ́n fẹ́ wá jà yín lógun ìjẹ́ ẹgbà mi gbọ́ gbogbo wọn ní kílódétà nígbẹ̀ ẹgbọ́ máa jarabna alékẹ́lkẹ́dì ààrí kó parọ́ fún wa kó parọ́ fún wa rí níta mẹ́ẹ́sí náà ní olódodo onítorí náà mo jẹ́ olùkìlọ̀ ẹ̀yà fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbólóhùn yìí tí wọ́n gbọ́ ẹni tí ó kọ́kọ́ ṣe àtakò fún òun náà ni ẹni tó jẹ́ ọ́nkù rẹ̀ tí wọ́n ń pè ní abúláhàm òun lẹni tí ó kọ́kọ́ takọ ànẹ́bí muhammad sallallahu alaihi wasallam ó sọ fún onítàbàlẹ́kẹ̀yà muhammad kó bàjẹ́ fún ẹ̀rẹ́ muhammad alihada jama'atana ṣe sọkúsọ tó fẹ́ sọ tó fi kó wájọ ilé ọlọ́mọba subhanahu wa ta'ala torí eléyìí tó sọ ọlọ́mọba sódìdí súra kalẹ̀ lẹni tó ń dẹ́ ìpè tó ṣe fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó ń dá padà sí òun àti ìyàwó rẹ̀ tó ṣe pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi sùtá kan anábíwá muhammad sallallahu alayhi wa sallam kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni wípé anábíwá muhammad sallallahu alayhi wa sọ fún wọn pé olùkìlọ̀ ọ̀yà ni mo jẹ́ fún yín tó ló jẹ́ pẹ́ ni tí ó ṣe wáàsí kò ń ṣe nǹkan tá a sọ fáwọn èèyàn tí wọ́n mọ rẹ́rìn tákìtì ẹni tí ó ṣe wá sí ìyá ọlọ́run ọba ni ó ma kìlọ̀ fáwọn èèyàn yóò dẹ̀ máa jẹ́ ká mọ̀ pé tó bá fi lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba títí ó jẹ dáadáa níwájú ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ yóò rí ẹ̀sán ọba ṣùgbọ́n ẹni tó bá kọtí ikú ọba subhanahu wa ta'ala irú èèyàn bẹ́ẹ̀ ìjẹniyà ni ó jẹ títí ẹ̀ ṣùgbọ́n ká máa ṣe wá sí ká máa pa èèyàn lẹ́rìn sọ àwọn ìtàn tó ṣe yí pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ fáwọn èèyàn ká ní wá là ń ṣe eléyìí ó kì í ṣe ìlànà àwọn ẹni ni kò ń ṣe ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ ń pa àwọn òjíṣẹ́ rẹ̀ ó ní rusulan a gbé wọn dìde ní òjíṣẹ́ lẹ́ni tó ń fún ní ròódùnú gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà ọlọ́run lẹ́ni tó ń kìlọ̀ ọ̀yà fún gbogbo àwọn tán bá kọtí ikú sí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba lọ́lọ́wọ́ ọba fi ń sọ ipé alkur'an yìí wọ́bí lákì anzalnahu asọ́ kalẹ̀ ní ti òdodo ni kò sí bàjẹ́ kankan kò sí ọ̀rọ̀ mi ènìyàn kankan wọ́bí lákì nazal ìgbà tí ó dẹ̀ dí ọ̀dọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó débẹ̀ ní ti òdodo ni kò sáfikún bẹ́ bẹ́ẹ̀ ni muhammad sallallahu alayhi wa sallam kò dáadáa parọ́ kò fi ọ̀rọ̀ tí ara ẹkún ọlọ́niwọ́ ma arsalnaka ilẹ̀ mubashiran wanazirọ̀ àwọn ọlọ́run ọba ààrin iṣẹ́ bí o bá ń ṣe kó lọ jẹ́ mubashiran ẹni tí ó mọ fún àwọn èèyàn ní ìròdùnú wanazirọ̀ ẹni tí ó mọ kìlọ̀ fún àwọn èèyàn eléyìí náà ni tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ti máa ṣe tó bá rí àwọn tó bá rán àwọn èèyàn ṣẹ́ inú àwọn sábẹ́ rẹ̀ tó ní kí àwọn náà lọ spread islam yóò sọ fún wọn anibashira wọlé tunafira ẹ fún àwọn èèyàn ní ròdùnú ẹ má lé àwọn èèyàn kúrò nínú islam ẹ fún wọn ní ròdùnú ẹ má lé wọn kúrò nínú islam òun náà ni pé ẹ sọ fún wọn ẹni tó bá ṣe báyìí báyìí báyìí báyìí ní ti dáadáa nǹkan báyìí báyìí báyìí ní ti dáadáa ni ó mọ̀ jẹ́ titi ẹ̀ bashira wala tunafira anabiwa muhammad sallallahu alaihi wasallam ó so eléyìí fún abul musa lashari tó rán lọ sí yemen bákan náà àti mu'adh bin jabal nígbà tó rán wọn lọ sí yemen eléyìí ni tí anabiwa muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wọn a mọ̀ fún àwọn èèyàn ní islam nípa gbogbo dáadáa tó ń bẹ́ẹ̀ bákan náà ya fún àwọn èèyàn ẹni tó wá ṣe léyìí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ẹ jẹ́ ká jìnà sínú nǹkan báyìí eléyìí ní ìlànà àwọn àfẹ́sìn ìlànà àwọn ẹni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ó ní wa ƙùrọ̀ánà farakdáhu lè tẹ̀kọ́ráhù alannasi alamukrin wa nazalna utenzila ọlọ́wọ́ ní ƙùrọ̀án yìí a ṣe ní ƙùrọ̀án kan tó ṣe pé farakdáhu àwọn ọlọ́wọ́ bá à ń sọ kalẹ̀ díẹ̀díẹ̀ lítẹ̀kọ́rọ̀ àwọ̀ alanas nítorí kó lè máa kà fún àwọn èèyàn alamuxin pẹ̀lú ìfarabalẹ̀ kó máa kà fún wọn díẹ̀díẹ̀ wọn zanna utenzila àwọn ọlọ́run ọba adẹ̀ sọ̀kalẹ̀ ní ti sọ̀kalẹ̀ alkur'ani ó ń sọ̀kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ní nǹkan bí 23 years ló fi ń sọ̀kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ó lo thirteen years ní ìgboro maka gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́nu tó ń pe àwọn èèyàn síbi ìmọ̀ lọ́kàn ó lo ten years ní ìgboro madina ẹni tó ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn tó ń pè wọ́n síbi ìmọ̀ lọ́kàn gbogbo twenty three years tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó fi jíṣẹ́ ọlọ́run ọba ó jíṣẹ́ ọlọ́run ọba lẹ́ni tó ń ka alukur'an fún wọn ni ọlọ́run ọba ò sọ kur'an kalẹ̀ lẹ́ẹ̀kan náà ká ní a constitution wa lélẹ́yìí ìtààmọ́ lò ní òfin lélẹ́yìí ṣùgbọ́n díẹ̀díẹ̀ bí àwọn ìṣẹ̀lẹ̀ ṣe ń ṣẹlẹ̀ lọ́lọ́mọba subhanahu wa ta'ala fi ń sọ alkùránì kalẹ̀ tó ní kí jibril ma wá fún anábíwá muhammad sallallahu alaihi wasallam tí ṣẹlẹ̀ kan bá ṣẹlẹ̀ ọlọ́wọ́bó sọ súra kakalẹ̀ àbí kó sọ àwọn àyà kakalẹ̀ láti wá àdírẹ́sì àwọn ṣẹlẹ̀ òun ló fa tó fi wọ́n ń ṣẹni tó jábọ́ láti sánmọ́ irú ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé lónìí làwọn náà gbé in fact in tí wọ́n tẹ̀rì sí nínú ìbàjẹ́ ó tún ju tí àwa tẹ̀rì sí lọ kò sí àwọn nǹkan tá a fẹ́ wò pa ń ṣe lónìí tó ṣe pé kò mọ abẹ láwùjọ titi wọn náà tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n juwọ́lẹ̀ fún ọlọ́wọ́ bá tán gbà fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó di pé láìfù wọn náà change tàbá sọ̀rọ̀ ń pọ̀ ọtí múmu àwọn mú ṣége nu ọtí débi pé wọn a tún compose àmọye poems láti lè fi yin ọtí irú ọtí tó tún mọ́ jẹ́ kéèyàn ń ríra wọn ó sọ̀rọ̀ ń pa rẹ̀ tàbá sọ̀rọ̀ ń pa wípé yẹn ṣe zìnà àwọn nǹkan tó ṣe pé ó gbalẹ̀ kan láwùjọ wọn ni ibi tán ṣe é dé obìnrin léwo sùnsùn fi rẹ̀ ẹlẹ́ káwọn èèyàn mọ súnmọ́ bó ṣe wù tó bá di pé olóyún yóò wá mú èèyàn kan nu gbogbo àwọn èèyàn tó ṣe wípé wọ́n bá aláṣepọ̀ ẹni tó bá wù ní ó gbé oyinú ẹ̀ fún àwùjọ tó ṣe wípé àwọn èèyàn ń gbé ní ìgboro mọ́kà lélẹ́yìí àti bí ẹbẹ̀ lọ́nà àwọn ìwà àbàjẹ́ kágbówó èlé ní káta tẹ́tẹ́ ní kágbà bíráìbù ní gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ní tó gbalẹ̀ kan ṣùgbọ́n anábíwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá ń sọ alkùrọ̀ á fún un tó ń gba gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn èèyàn díẹ̀díẹ̀ ọ̀rọ̀ à ń ṣe bọ́ ọ̀rọ̀ à ń ṣe àwọn oríṣiríṣi àwọn iṣẹ́ tó ṣe pé tako ẹ̀sìn ọlọ́wọ́ bá ń sọ alukur'ani kalẹ̀ tó ń gba àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ wọn díẹ̀díẹ̀ ó gba rìbá lọ́wọ́ wọn ó gbọ́ tí mímu lọ́wọ́ wọn ó gba zina ṣíṣe lọ́wọ́ wọn ó gba tẹ́tẹ́ títa lọ́wọ́ wọn òun ló fà tó fi jẹ́ pé kò sí àwọn kankan náà àwọn kata pé láwọn vices láwùjọ lónìí tó ṣe pé àwọn èèyàn ti go through tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a bá ní à ń rí àwọn ìnira kan nínú ẹ̀sìn àwọn èèyàn ti rí ìnira tó ju titi wa yìí lọ nínú ẹ̀sìn situation ti wà tó ṣe pé nínú ẹbí kan ẹ̀ẹ́rẹ́ èèyàn kan tí ó gba islam ẹnìkejì lè mọ́ gba islam abubakar ọ̀dọ̀láwò anhu ìgbà tó ń gba islam lára àwọn ìyàwó rẹ̀ tí ó gba islam ń bẹ tó ṣe pé lẹ́yìn ìgbà tí ó di pé wọ́n dé mọ̀dínà lòun náà tó gba islam lápèjúwe irú ìyá asma ọmọ abubakar asma àti wàhánmà jìnnà kíyà rẹ̀ tó padà wá gba islam wọn ló fi jẹ́ pé ìgbà tí ó wá bẹ asma ọmọ rẹ̀ wò asma wo pé òun ò lè jẹ́ kó wọlé kó ń gbọ́ lẹ́nu anẹ́bí muhammad sallallahu kó ń tó jẹ́ kí ìyá òun wọlé ó wà lọ bá anẹ́bí wa muhammad sallallahu sallam oníkọ́dìmọ̀ aláyẹ omi ìyá mi wá bá mi wọ̀nyọ́rọ́ ọ̀gbà lẹ́ni tó fẹ́ dẹbí pọ̀ mo wá wo pé mi ò ní jẹ́ kó wọlé àfi kí n mọ kí lẹ́sìn sọ lórí ẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam wá ń sọ fún pé sílí umak ìyá rẹ ni dẹbí pọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ìdẹbí pọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n ìdẹbí pọ̀ tó bá ti ń tako ẹ̀sìn eléyìí lẹ́ gbọ́dọ̀ ṣe lọ́lọ́wọ́n bá fi wá sọ áyà pé láyé ni hákùnmùláhùn ánilẹ̀dínà lẹ́mí kọ́ tìlókùn fi dìnnì ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين ọlọ́run ní àwọn tí wọ́n bá ń jà bẹ́ẹ̀ ni tí wọ́n gbógun tí yí ọlọ́run lóhun ò ní ẹmọ́ ṣe dáadáa sí wọn nínú àwọn tí wọ́n bá ń ṣe ẹ̀sìn islam tọ́jẹ́ mọ̀lẹ́bí yí bí wọ́n jẹ́ ìyá ni àbọ́jẹ́ bàbá ni ọlọ́run ló ní ohun ò ní ẹmọ́ ṣe dáadáa sí wọn ìnáláyò hebron moxetain ọlọ́run ló nífẹ̀ẹ́ àwọn tábà máa ń ṣe déédéé ẹ̀ṣẹ̀ déédé sí wọn innama yanhakumullahu 'anil ladhina qataluukum fid-din wa akhrajukum min diyarikum ọlọ́run ní àwọn àwọn tó ṣe ipò wọn ọlọ́run ọba ní kẹ́ ẹ mọ́ mu ní ọ̀rẹ́ ayò láwọn tó ṣe pé wọ́n bá yín jà wọ́n gbógun tì yín wọ́n lé yín kúrò nínú ilé yín wa akhrajukum min diyarikum an tawallawhum ẹ̀gbọ́rọ̀ mu wọn lọ́rẹ́ ayò áyà yìí áyà tó clear ni kí mo fẹ́ ló ń òun náà ni wípé kò sí ń ta fẹ́ wò pàǹbá yìí lónìí tó ṣe pé ẹ̀sìn ò ti àdírẹ́sì ìyẹn léwo pókè ìyá àwọn kẹfẹ́rí ni àgbàbá àwọn kẹfẹ́rí ni ẹ̀bó lòun ó ṣe ṣe mùsùlùmí lòun ó ṣẹlẹ̀ sí abutọ́lì abutọ́lì bàbá muhammad sallásán ó kú torí eléyìí inú ẹ bàjẹ́ torí pé bàbá yìí nífẹ̀ẹ́ anẹ́bí muhammad sallallahu alaihi wasallam púpọ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ anẹ́bí sallallahu sọ fún ali bàbá lọ́bù ni tó jẹ́ ṣùgbọ́n òkè ìrùn kẹni ó kì sí lára ní àbáwọn ọgbọ̀ oríṣiríṣi kan tá dá ẹ̀yìn tá pókún kéfèrí ní káwọ́ pa sí ọlọ́run bá dìdí sọ fánibíwa muhammad sallásán nípa àwọn munafiki tẹ́ ń ṣe bí musulmi láàrin àwọn musulmi ńgbà tí kanú wọn tó dípò kúrò láyé ọmọ rẹ̀ dẹ̀jẹ́ ni tó síyọ́sì sẹ́ sí ọmọ wá ń wo pé kí anẹ́bí muhammad sallásán kó wá kírun sí bàbá àwọn lára kó ṣe pé kó kírun sí bàbá àwọn lára nìkan aṣọ rẹ̀ lòun fẹ́ kó tún ọlọ́wọ́ bá sọ ayà kalẹ̀ ní pàpẹ́ wọ́lá tó sọ́lé ala ahadi nínú mata abadan àwọn mùnáfikì báyìí ó gbọ́rọ̀ kírun lórí yẹn kankan nù wọn mọ́ ó gbọ́rọ̀ kírun sí kankan nù wọn lára mọ́ bákanáà wọ́lá tọ́kùn wọ́lá tọ́kùn alákọ́bìrì kódà ó gbọ́rọ̀ débi sàárè rẹ̀ ó gbọ́dọ̀ débi sàárè rẹ̀ torí pé kí ni inam káfàrú biláhi wọ́n ṣe kẹfìrí fayé yìí lẹ́ẹ̀ lẹ́ni tó jẹ́ pòkè èèyàn àyà tó clear ni so ló ń jẹ́ pé ká any condition tá a lè bára wa àwọn tán síwájú wa wọ́n ti bára wọn ru condition yìí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ tí ó jí òfin ẹ̀sìn fún wọn in tó jẹ́ position ẹ̀sìn lórí ẹ̀ ìsídà kí wọ́n wo pé òun ó gbá kó lè jẹni tó ṣe pé kí ni ìró òdùnú tí anábíwá muhammad sallallahu alaihi wasallam tó mú wá yóò jẹ títí ẹ̀ àbí kó wo pé rárá òun ó ṣe báwọn èèyàn àwọn ṣe ń ṣe náà ni kò ṣe wípé kí wọ́nì tí a nẹ́gbẹ̀wà muhammad sallallahu alaihi wasallam tó mú wá kó jẹ́ titi ẹ̀ ìkanu méjèèjì ni ṣùgbọ́n alukur'an kẹrin òfin ẹ̀sìn in tó ti pé ní tó ṣe pé kò ní ìdí àfikún bẹ́ẹ̀ ni kò ní ìdí àyọkúrò ń bẹ́ kò ṣe nǹkan tá a sọ igi ókè tó bá omi máa gbélé ẹ̀ tó bá omi máa gbélé àbírú àwọn kéṣìṣì báyìí islam àdírẹ́sì irú nǹkan kò sí nǹkan kan tá a fẹ́ mú wá kò sí condition kan tá a fẹ́ bára wa tẹ́sí o ti sọ̀rọ̀ ń pa rẹ̀ ìsìlá pé kí ni àwọn àfá tí a wò pàfà ní wọ́n wọn mọ̀ ń pa rẹ̀ wípé kí ni àwa gan fúnra wa ìgbàtán bá sọ fún wa ní afẹ́ṣe ti fẹ́ nu ara wa bákan nu méjì ni ṣùgbọ́n àwọn kankan bẹ tí islam ò dá sí ẹjẹ́ ká fi yẹn kí islam ké ká islam sáyé kan káwa náà ṣe tìtìwá rárá kò sí condition yẹn tá a bára wa nìyí tó ṣe pé ẹ̀sìn ò ti provide solution fún torí pé alkùránì yìí tírọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni kò ń ṣe òfin tí àwọn èèyàn ó kóra wọn jọ tún wá láwọn fẹ́ review a review constitution wa 1999 constitution ẹ̀kíní kan 79 constitution à ń review rẹ̀ òfin ọlọ́wọ́ bó ń ṣe tán review òfin tó ṣe pó ti pé ni òfin tó ṣe pé ọlọ́wọ́n ọba tó dá wa tó mọ̀ wá ó ti mọ gbogbo ń tá a ṣe pátápátá tá a bá bára wa nírú condition báyìí ètò ẹ̀ka ṣe ni tá a bá bára wa nírú condition báyìí ètò ẹ̀ka ṣe ni ṣùgbọ́n ká mú quran ká gba sẹ́gbẹ́ kan ká wo pé ra tí n bá ṣe àti ń kírun ó ti tó àbí tí n bá ti ń gbá ramadan ó ti tó àbí tí n bá ti ń lọ ájì ó ti tó àwọn nǹkan yòókù a máa fàṣàlú tó ó ò lè fàṣàlú tó nǹkan tí quran bá ti sọ fún ẹ pé bó ṣe ẹ kó ṣe yìí tèmọ́ ọ̀rọ̀ bá ṣe pín ogun ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti yanjú gbogbo àwọn kan wọ̀nyí tá a bá kó àwọn ìdílé mùsùlùmí jọ lónìí agídílẹ̀ fi rí ibi ìdá mẹ́ta àbí bó mo fẹ́ pé tá a fi rí nǹkan bí 3% ìdá mẹ́ta nù ìdá ọgọ́rùn-ún tó ṣe yí pé wọ́n láwọn ń pín bọ́lọ́wọ́ bá ṣe pín bẹ́ẹ̀ ni tá a bá wo ìparí àwọn àyà tó sọ́rọ̀ ń pogun ọlọ́wọ́ subhanahu fi ìlérí ìyàkalẹ̀ fún gbogbo ẹni tí ò bá pín bó ń ṣe ṣe ṣùgbọ́n mélòó nù ló ń ṣe lónìí ẹ̀rẹ́ lómi tí a wo pé àwọn olè gbarú pínpín yóò yóò wá rò bóyá àfá kan ló kàn fọpọlọ rẹ̀ pin bẹ́ẹ̀ ni áyà táwọn èèyàn ń kà lákàtúnkà ni nínú alkọ̀rán ń súnrọ̀ tún nìsá àwọn áyà tá ń kà lákàtúnkà ni ẹni tó bá ní àwọn mọ́ kùrán ní àmọ́ ibáyìí láàrin ọ̀sẹ̀ tíra yìí a ṣe ní kùránàn nǹkan tẹ́ ẹ máa kàlákàtúnkà faraknahu àwọn ọlọ́wọ́n ọba a ṣe ní nǹkan tá a pín ìtẹ̀kọ́ráwò alẹ́nàṣẹ́ alamuksin kó máa kà á fún àwọn èèyàn díẹ̀díẹ̀ wọn na zanna otenzila àwọn ọlọ́wọ́n ọba dẹ̀ sọ̀kalẹ̀ ní sí sọ̀kalẹ̀ alukurani ọlọ́wọ́n ọba ló sọ̀kalẹ̀ pẹ̀lú òdodo kò sí gbólóhùn anabi muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yọ̀ kan bẹ́ẹ̀ àlàyé tí ọlọ́wọ́n bá tó ní kí anábíwá muhammad sallallahu alaihi wasallam kó ṣe kálíbà fi gbọ́ alkùránì yé ó sẹpẹ́rẹ́tì fún alkùránì gangan fún rẹ̀ lọ́lọ́wọ́n bá fi ń sọ pé wà láwùtà kọ̀wálà àlẹ́yìn àbáàdọ̀ àkàwí ilẹ̀ akadnamínú biliyamin ọlọ́ni tani bá fi lè dáda parọ́ kan mọ́ wa ni àwọn ọlọ́wọ́n bá àbá gbá mú famaminkum min ahadin anu hadizin kò sẹ́yìn kanú yí tí ó wá dábòbò rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni anábíwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá sọ ikú ọmọ owó alẹ́lẹ́gbẹ̀ bidonin in ta fi ránṣẹ́ sí òun ṣẹni tí ó mọ̀ tọ́jú ẹ̀ sallallahu alaihi wasallam àwọn nǹkan tó bá nabi gangan fúnra ẹ̀ wí nínú alukur'an ó kà á síta táwọn sàábì kọ́ in tó bá wí ó kà á síta torí pé kò tọ́ fún láti tọ́jú kan pamọ́ ń ọlọ́niwọ̀mí hakin anzalnahu ìgbàtàwọ̀ ọlọ́wọ́ bó sọ kalẹ̀ ní ti òdodo ni kò sí ẹni adulteration bẹ́ ní ipe kan wá náà adulterate ẹni kí wọ́n ti dámi lọ́ àbá ti yà kò sí bẹ́ wọ̀bí hakin azal ìgbà ó dẹ̀ sọ̀kalẹ̀ rọ́dọ̀ muhammad náà ó sọ̀kalẹ̀ ní ti òdodo bẹ́ẹ̀ náà ni kò sí àwọn pàǹtí ń bẹ́ ṣùgbọ́n kí ló fà á ẹlòmíì tán bá ti sọ nǹkan tó ṣe pé ó takò àbí kò bá tó ń ṣe mú yóò da gírí kalẹ̀ ni yóò ní pé ah, àwọn àfá igan ah, wàhálà wọn ti pọ̀ jù bí ìgbà tó ṣe pé àfá ló gbẹ̀sìn kalẹ̀ bẹ́ẹ̀ ni òfin ọlọ́wọ́ bá nǹkan tí gbogbo wọn ń kanú ni kí láà máa dì sí táàmà wá fáà tó ṣe pé yóò gba tọ́wọ́ wá láti lè fi kún tọ́wọ́ títí ẹ̀ ọlọ́niwọ́ ma arsalnaka ilẹ̀ amúbá ṣíran wà náà dìrọ̀ àwọn ọlọ́wọ́ ọba àgbẹ̀ dìde ààrẹ níṣẹ́ bí ó bá ṣe kó jẹ́ mọ̀bá ṣír ẹni tí ó mọ̀ fọ́yàn ní ròdùn wà náà dìrọ̀ kó jẹ́ ni tó ṣe pé yóò mọ̀ kìlọ̀ yà fún àwọn èèyàn bákan náà anabuwa muhammad sallallahu mo fi ọlọ́wọ́ ọba tó ní ẹ̀mí muhammad búra láyẹ̀sìmá ọbí ahdumin adi omati èyẹ kan kò ní gbọ́n pé mi muhammad sallallahu alaihi wasallam nínú àwọn èyẹ tí wọ́n ń bẹ lónìí tí wọ́n tún máa bẹ bóyá ni yahudi yun wàlá nasarani ó pèrè ní yahudi àbó pèrè ní nasarani wàlàbí omi bí lẹ́dí urusẹ́ tóbi kò wá gbantí ọlọ́run ọba tó fi rán mi kò gbàá gbọ́ ìlàkánà min ashabi nara àfikójọ́ mọ́ná lára ìkìlọ̀ lélẹ́ yìí in ti ń bá sọ fún yín ẹ tẹ̀lé mi in ti ń bá ní ẹ jìnà sí ẹ jìnà sí anábi sallallahu alaihi wasallam onímọ̀ gbogbo ẹni tó bá tẹ̀lé fọkọ́ àtọ̀ àlà ó ti tẹ̀lé lọ wọ́n mọ̀ ní asọ́ ni gbogbo ẹni tí ó bá fi lè takò mí tí ó gbanti ń bá sọ ó ti ṣẹlọ́wọ́n wa ta'ala gbogbo ru àwọn ọ̀rọ̀ báyìí lànà muhammad sallasam a máa sọ fún àwọn èèyàn láfíra wọn sàhábà lọ́dọ̀ wọn láàrin lẹ́ni tó ń ṣalápá ń tètè láti fẹ́ súnmọ́ ọlọ́run ọba lẹ́ni tó ń ṣalápá tètè láti jìnà sí ìbínú ọlọ́run ọba so gẹ́gẹ́ bí àwọn àwọn àtàn wo àbàjẹ́ lóríṣiríṣi àwọn tán practice homosexuality ni àwọn kan ti practice ẹ̀ rí homosexuality lesbianism kò síwà burúkú kan táà wò pé àwọn èèyàn ń ṣe lónìí tọ́lọ́wọ́ bó ti sọ̀rọ̀ lórí bóyá àwọn kan àwọn èèyàn anábí ọlọ́wọ́ bá kan ni wọ́n ṣe tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gbé ìjẹ níyà kalẹ̀ fún wọn ló fi jẹ́ pé kí n kálukú wa ká wo bó la ṣe fẹ́ tún ìgbésí ayé wa ṣe ọ̀rọ̀ bá ṣe ṣòwò ní ọlọ́wọ́ bá dá sí ọ̀rọ̀ bá ṣe pín ogún ní ọlọ́wọ́ bá dá sí kò sí nǹkan tó ṣe pa afẹ́ láà ṣe nínú gbésí ayé wa tọ́lọ́wọ́ bó dá sí ibi tí islamu tó dá sí ọ̀rọ̀ ọmọ ènìyàn dé bó ṣe wọ ilé ìgbọ̀nsẹ̀ ẹ̀sìn dá sí bó ṣe jáde nú rẹ̀ ẹ̀sìn dá sí tó bá fẹ́ sùn ẹ̀sìn dá sí tó bá jí ẹ̀sìn dá sí ṣé ẹ̀sìn tó dá sí àwọn nǹkan báyìí ni ò ní dá sí àwọn nǹkan ńláńlá ni láfi wò pé ẹfẹ̀ sílẹ̀ ẹfẹ̀ sílẹ̀ bí bá ṣe wù mí òun náà máa ṣiṣẹ́ ní tó ṣá pàtàkì náà ní kí n ti kírun tí má ti kírun gbogbo yòókù rárá ẹ̀sìn utkulu fi sílmi káfàtàn ọlọ́ni ẹ kó sínú islam pátápátá ni wà látẹ́tẹ́ bí òkútuwa ti ṣọ̀ìtọ́n ẹ mọ́ tẹ̀lé ìlànà ṣọ̀ìtọ́n ẹni tí ó kó sínú ẹ̀sìn pátápátá tó mú tó wù nú ẹ̀sìn ìlànà ṣọ̀ìtọ́n ló ń tẹ̀lé ọlọ́ni náà lọ́kùnmọ́ àdúgbò tàdẹ̀ sí ń wo wípé kí ni mi ní ṣe mi ní tẹ̀lé in tó wù mí àti tẹ̀lé tó wù mí àti ṣe máa ṣe tàlẹ̀ tó ń kọ̀ntró wa yẹn ṣaitán ló ń pa wá láṣẹ ṣaitán òun ló ti wá lọ síbi tá ti rí bínú ọlọ́wọ́ bá àwọn anábì ọlọ́wọ́ bá lápapọ̀ anábì wa muhammad sallallahu alaihi wasallam to, to be specific ni wọ́n wọ́nu wa against àwọn nǹkan tí ó jẹ́ àbúrú fún wa bẹ́ẹ̀ ni wọ́n ṣàlàyé fún wa àwọn nǹkan tó ṣe wípé a fi rí ìyọnu ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́ni kul aminu bí ọlọ́ni sọ fún wọn ẹgbàá gbọ́ ọ̀la tùmínú abike mọ́gbàá gbọ́ ìtúbáwù yẹn ṣe méjèèjì dàbí ọba sọ ó ní fọmọ̀nṣá fàlíọ́mínú ọmọ̀nṣá fàlíẹ́kfù ẹni tó bá wù kó gbọ́lọ́ ń gbọ́ tó bá wù ẹni tó bá wù kó ṣe kẹfìrí pẹ̀lú alukur'an kálukú ó bá ẹ̀sán rẹ̀ pàdé wájú ọlọ́wọ́ bá iná lẹ́dínà òtún ilmà mi kọ́bìlì yìí ìdá yútùlá àlẹ́yìn yàkírù nà lè àdìkọ́ ní sùjádà ọlọ́run ní ṣùgbọ́n àwọn tó ṣe pé wọ́n yẹ̀kìrúnà lìlàdìkọ́ọ̀lì sùjádà wọ́n ó ma forí balẹ̀ fún ọlọ́wọ́n ọba nígbàtán bá ń gbọ́ tó ń ka alkùnrán ilé ìlú fàtó jẹ́ pé àwọn àyè kan bẹnú alkùnrán tó ṣe pé tá a bá ti ká àbá gbọ́tán ń ka tán bá dé àyè yẹn à ṣe ìforí kanlẹ̀ tá bá ti gbọ́tán ń ka àbá wà gan fúnra wa là ń bá dé àyè à ṣe ìforí kanlẹ̀ ṣùgbọ́n àwọn tó wọ́n jẹ́ onímọ̀ tó ṣe wípé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yé tó máa ń gbọ́ recitation al-quran ọkàn wa mọ́ gbọ́ àmì mọ́ nínú yóò mọ́ owó lòun kù sí bólòun ti túnṣe bólòun ò tí túnṣe ṣùgbọ́n lónìí ọgọ̀rọ̀ àwọn èèyàn wọ́n sọ kùránì ó sì jẹ́ pé ògbà ni wọ́n ń bá wọn sọ kùránì kalẹ̀ lẹ́yìn ìgbà tọ́nà ọba ti sọ kalẹ̀ ìtí kùránì wà fún òun ní kán fi ṣe wá sí fún ẹ àwọn ibi tó kó sí kò ṣàtúnṣe bẹ̀ ẹni tó lọ́ ń fún ọ náà ibi tó náà kó sí kò ṣàtúnṣe bẹ̀ ọlọ́run ní tíra yìí asọ̀ kalẹ̀ tíra alálùbáríkà ní dàbàrú ayáti nítorí káwọn yóò lè bá a ronú sí àyà rẹ̀ ni wàlíyà tẹ́tẹ́ wùlẹ̀ albáàbù bákanáà nítorí kí àwọn tán jó onílà káyì kan lè bá àmọ́ ronú parẹ́ ṣùgbọ́n olówó kan áwó sùsùn ní sípẹ́ àfà every sunday sunday every saturday saturday every kìnníkan kìnníkan ẹ máa bá ń ka kùránì lémi yóò wá fi owó rọ̀dọ̀dàn kan yóò fi sínú yóò fi sínú àwo ni yóò bí lùgbé ńgbà tó ń bá ti gbé yẹn kalẹ̀ ní òun ti mú àwọn àfá àwọn àfẹ́ ilé bí nìyí òun kò sí tó polówó àtàfà àpapọ̀ ju pé kí ni kó sọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún tó wáwù kó gba ọbáwù kó mọ́ gba fọmọ̀ṣáfàlì omínà mọ̀ṣáfàlì ẹ̀kfù tó bá wá wù láti fún àfáà ní nǹkan kéèsì ọ̀tọ̀nu ṣùgbọ́n gbókè àfáà kan ni kó ló ń lọ ń sa tíra kankalẹ̀ fún lọ ń sa kùránì kankalẹ̀ fólówó ní eléyìí ó kí ń ṣe lànà ẹ̀sìn kò ń ṣe ni kò ń ṣe lànà nabi muhammad sallallahu káfa sọ tó ṣe wípé ọlọ́run ọba fẹ́ kó ṣe fún ẹ níṣẹ́ àfa ìtọ́lọ́run ọba fẹ́ kó jìnà sí kó sọ fún ẹ òun níṣẹ́ àfa àwọn anábí ọlọ́run ọba mubashiron wa mundiron kan kílọ̀ ọ̀yà fáwọn èèyàn kan fáwọn èèyàn ní ròdù ní oníṣẹ́ wọn gangan ṣùgbọ́n gbogbo eléyìí tá ń fi ń tanra wa alọ́nsọ sakurani ni à ń sọ kurani kalẹ̀ kí n kálukú kan tó bá lè kanú alukur'an bó ṣe súra kan ló lè kà kó ka bó ṣe áyà mélòó kan ló lè kà kó ka yóò mọ gbalada lórí tó ń kà ṣùgbọ́n káwọ́ pé iṣẹ́ àwọn èèyàn kan ní kán máa sọ alkùránì kalẹ̀ nílé wa eléyìí kìí ṣe ìlànà anábì muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ àwọn afá oníkan pé àwọn èèyàn sákèsí ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ olùgbàgbó òdodo àwọn tán jẹ́ onímọ̀ ọlọ́wọ́n ọba ni tán bá ń gbọ́ tí wọ́n ń ka alkùránì yakhiruna lil adhqani sujada wọ́n ma tẹríba wọ́n ma forí balẹ̀ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni olùfọ́ tó fi jẹ́ pé ìmọ̀ lára àwọn nǹkan tó ṣe pé èyàn fi súnmọ́ ọlọ́wọ́n bá jùlọ ni ọlọ́wọ́n bá ní yẹ́rìfà ilá olèdínà àmẹ́nu minkum wàlèdínà òtúlẹ̀ ilma darajat ọlọ́wọ́n ní àwọn tó ṣe pé wọ́n gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ àtàwọn tó ṣe wípé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala fún nímọ̀ ọlọ́wọ́n bá ní òun mọ̀ gbé wọn ga nípò ni lára téèyàn fi súnmọ́ ọlọ́wọ́n ọba jù kò tí bíi kéèyàn máa ṣe wáàsí ẹ̀sìn fún àwọn èèyàn nǹkan tí yàn fi súnmọ́ ọlọ́wọ́ bá ní torí pé iṣẹ́ àwọn ànábí ọlọ́wọ́ bá nìyẹn òun náà ni pé ká pe àkíyèsí àwọn èèyàn síbi àwọn nǹkan tí wọ́n èso ríire ká pa àkíyèsí wọn síbi nǹkan tí wọ́n jìnà sí ìbínú ọlọ́wọ́ bá lọ́lọ́run bá fi sọ pé ẹ̀rífà ilá ulẹ̀dínà amánúmínkùn ọ̀lẹ́dínà òtúlẹ̀ ìlmà dàrájáàtì ọlọ́run jẹ́ àwọn tọ́gbọ́ ọlọ́run ọba gbọ́nú yín àwọn tó ṣe pé ọlọ́run ọba fún nímọ̀ ọlọ́run ló wọ́n máa lé wọn kún ní òun máa lé wọn kún nípò wájú òun ọlọ́run ọba ni tí wọn bá jẹ́ ni tó ṣe pé gbọ́ ọlọ́run ọba gbọ́ tó ṣe pé òun ò bá ọmọ lórí pé ń tán sọ fún nú ẹ̀sìn nìkan ló ń lo ó tún wá ìmọ̀ sí irú èyàn bẹ́ẹ̀ ipò tí ó tún máa gan wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ́lọ́n fi sọ pé aliyastawi lèdínà ya alamuna wa lèdínà láàlamuna ọlọ́run ní àwọn tí wọ́n jónímọ̀ àtàwọn tí wọ́n jónímọ̀ ọlọ́run ní wọ́n ṣe déédé wájú wọn ọlọ́wọ́ bá ṣùgbọ́n àwọn onímọ̀ wo là ń tó ṣe pé òfin ọlọ́run ọba tán bá kà á fóun ó ń mú lò ṣùgbọ́n òun ṣonímọ̀ ipò rẹ̀ ń ga gbówà lẹ́ni tó ṣe pé òun ní ó mọ òdodo ó mú lò ó tún wà mọ̀ sí ó tún sọ fáwọn èèyàn so ló jẹ́ pé ẹkálukú wa náà gbọ́dọ̀ gbìyànjú àwọn nǹkan tá a bá ń gbọ́ ní nǹkan ẹ̀sìn ní àwọn nǹkan tẹ́sìn pa láṣẹ ká àwọn nǹkan tẹ́sìn fẹ́ ká jìnà sí ká gbìyànjú àti ṣe àwọn nǹkan tẹ́sìn pa láṣẹ ká àwọn nǹkan tẹ́sìn ní ká jìnà sí ká gbìyànjú àti jìnà sí i kádẹ̀mọ́ wòra wa pókè á lẹ́bù mi ti ju pé kí n mọ wá ìmọ̀ lọ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nǹkan ẹyọ ọ̀kan ló ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba dídí pa á láṣẹ pé kó máa tọrọ nǹkan yẹn náà ni ọlọ́run ni wọ́n kó rọ́bì zidni ilma ọlọ́run rẹ̀ ànábì máa sọ wípé rọ́bì rí ọlọ́run mi ò zidni ilman lémi kún ò tọrọ ìpè ọlọ́run jẹ́ kówó mi pọ̀ bó tiẹ̀ jẹ́ pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá dìdì pa láṣẹ pé kó máa tọrọ òun ni rọ́bì zidni ilma ìrí ọlọ́wọ́n bá lèmi kú ní mọ́ torí náà abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ìmọ̀ tí ó wúlò tí ó ń ṣàǹfààní fún ẹnì kọ̀ọ̀kan kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó fún wa bá a bá ṣe ń kọ tá a mọ̀ ń pa rẹ̀ kọ́lọ́wọ́n bá ṣe lílo rẹ̀ ní ìrọ̀rùn bá kọlọ́ba subhanahu wa ta'ala gbé wa jìnà sí àwọn ìwà bàjẹ́ náà wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahabi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa